káàbọ̀ yín tèmi àbẹ́ẹ̀ ni mo lérò pé ẹ jẹ gbádùn gbogbo ẹ̀ bí mo ṣe mú fún yín láti òkè dé sàlẹ̀ fún àǹfààní ìtẹ̀sẹ̀ ń dé ẹ wò ẹ má jọ parọ́ tọ̀ yín á ti lọ jìnnà ọ̀rọ̀ ti lọ lóríṣiríṣi àkọ́kọ́ ní àǹfààní láti sọ̀rọ̀ lórí àkórí àkórí kan àti mú yẹn kúrò nígbà tí mo tún fún ìgbà tó tún bọ́ sí abala kejì mo ní àǹfààní láti fún àwọn tèmi nílé mo fún wọn ní àwọn entertainment gist kan bó ṣe ń lọ lágbo ti àwọn celebrity àti àwọn latest trending news kan tó ń lọ ní orí social media ẹ fún àǹfààní ẹ̀ tẹ́ ẹ̀ rí wo ẹ sì ní àǹfààní ẹ sì ní àǹfààní láti lọ wò lórí àwọn social media and wàá lọ rí ọ̀kan àbí méjì ẹ kọ́ lọ get àwọn main important points àwọn tó dùn bẹ́ẹ̀ ipa tí mo ti bọ́ sábàlá kẹta mo ti ní àǹfààní láti bọ́ sórí títì láti ju ìbéèrè kan èyí tí a dẹ̀ ti kúrò kó tó di pé a dé ìpele tá a wà yìí. ohun tí mo fẹ́ bá yín sọ̀lẹ̀ lórí ni àwọn kọ́kọ́ wà tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ fi sí àkíyèsí ní ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ ìkọ̀kọ́ wà tí àwọn olóyìnbó pè ní respect bẹ́ẹ̀ ni respect lóòrèkóòrè ó jẹ́ ohun tó jẹ́ pé ó jẹ́ ohun ó jẹ́ ohun tó ṣe pàtàkì nínú ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ láti ọ̀dọ̀ ọkùnrin sóbìnrin o láti ọ̀dọ̀ obìnrin sọ́kùnrin o o gbọ́dọ̀ bọ̀wọ̀ fún yálà bóyá àtọ̀dọ̀ ọkùnrin àbí láti ọ̀dọ̀ obìnrin ìgbàkúgbà ẹni tí o pè ní olólùfẹ́ o gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún lóòrèkóòrè mi ì ní pé bọ̀wọ̀ fún pé bóyá kó máa dọ̀bálẹ̀ bó o gbó ìgbà tó bá ń rìn bóyá kó máa kó máa fẹnu kó ẹsẹ̀ kó máa kó sọ irọ́ kò ń ṣe irú bíbọ̀wọ̀ tí mò ń sọ yẹn nìyẹn ìgbàkúgbà tí ohunkóhun bá tiẹ̀ lè ṣẹlẹ̀ ìgbàkúgbà tó bá ṣe rí olólùfẹ́ pé olólùfẹ́ mi ló dúró ìhun ló dé yìí ó yẹ kí gbogbo tí gbogbo tó ń ṣe gàràgàrà lára ẹ kó ṣe kí ni kó wálẹ̀ àbí ọ̀rọ̀ bí èdè àìyedè ó wáyé láàrin ẹ̀yin méjèèjì ó wá wò ó pé níta gbangba ó wá sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó mú ẹ̀gbin wá táwọn èèyàn wá wò ó wá fi ń ṣe ẹ̀yẹ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò tọ́ bóyá yálà láti ọ̀dọ̀ ọkùnrin sí obìnrin ẹni o àbí ọ̀dọ̀ obìnrin sí ọkùnrin torí kò sí àti ọwọ́ ẹni tí kò lè wáyé àwọn kan wà bí ọ̀rọ̀ sísọ wọ̀ mọ́ sọ ṣùgbọ́n wọn ò tiẹ̀ mọ̀ pé ó yẹ kéèyàn máa bọ̀wọ̀ fún olólùfẹ́ èèyàn lóòrèkóòrè nígbàkúgbà àbí ó jẹ́ bí obìnrin ó wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ obìnrin ó rí olólùfẹ́ ọkùnrin ó wọlé dé gbogbo bálabàlá tó ń ṣe gbogbo tó ń mọ́ra tó ń ṣe gba irọ́ gbogbo ara ẹ̀ gbọ́dọ̀ wálẹ̀ ni torí pé o ṣe kí ni o rí olólùfẹ́ orí lórí ìdúró o gbọ́dọ̀ bọ̀wọ̀ fún bẹ́ẹ̀ ni náà ni ọkùnrin sí ọ̀dọ̀ obìnrin lóòrèkóòrè ìgbàkúùgbà tó bá ti rí ó wà láàrin àwọn ọ̀rẹ́ girlfriend ẹ̀ pé wọlé ọwọ́ ni láti dìde kó dẹ̀ kí gbogbo tí o gbogbo wéréwéré náà tí wọn náà dẹ̀ ṣe gbogbo gbọ́dọ̀ wálẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni respect gbọ́dọ̀ máa fún ní ọ̀wọ̀ láti ọ̀dọ̀ ọkùnrin sọ́kùnrin obìnrin sọ́kùnrin. èyí tó dẹ̀ ṣe kejì ibẹ̀ gẹ́gẹ́ bí olólùfẹ́ ẹ gbọ́dọ̀ mọ bí a ti yinra ẹni àbí a dúpẹ́ lọ́wọ́ ẹni lóòrèkóòrè bóyá ó dáná fún ẹni o olólùfẹ́ mi o ó ṣe mo dúpẹ́ oúnjẹ tó ṣe yìí o ó dùn kó dùn dúpẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bó ṣe dúpẹ́ lẹ́yìn á lè rí mi gbà lọ́la kò sí nǹkan kí nǹkan tí ẹ bá ṣe kó tẹ̀ jẹ́ pé olólùfẹ́ ẹ kúrò láti street kínní ó wá báyìí ní street kejì dúpẹ́ àsìkò tó fi dìde yẹn torí bẹ́ẹ̀ ni kò rọrùn ó dìde ó wá bá ẹ ó bọ̀wọ̀ fún ẹni ó gbọ́dọ̀ dúpẹ́ níta olólùfẹ́ mi à ṣe o àbúbọ̀ta ó ń bọ̀ ó wá ra just sachet water sachet water ó rà wá fún ẹ gbà dúpẹ́ ó ṣe kókó àwọn irú nǹkan báyìí ó máa ń jẹ́ kí orí ó máa jẹ́ kí orí èèyàn wú láti lè ṣe mí pé ọmọ tí mo ṣe irú nǹkan báyìí fún wọn mọ yìí more tí èèyàn bá ṣe jù báyìí lọ á á kódà á ṣe jù bóun náà ṣe ń ṣe lọ kódà ọ̀rọ̀ ìdúpẹ́ gan á ju bó ṣe bó ṣe wà yìí náà lọ èmi náà dẹ̀ nígbàgbọ́ pé tí òun náà bá ní ó máa ṣe jù bẹ́ẹ̀ lọ àwọn àwọn tí ìtìsẹ́yàn bá yìnyàn àwọn tó máa mú dání nìyẹn ó ṣe kókó ìgbàkúgbà má tiẹ̀ wò kó sí bó bá ṣe lè wò kó kéré mọ́tò má wò pé torí pé ojú olólùfẹ́ mi ẹ kí ló wà ń bẹ̀ àbí o ní pé ok bébì mi ò dẹ̀ jọ́ bá mi lọ tẹ̀bà bẹ́ẹ̀ ni o ní kókó dìde kó bá ẹ lọ tẹ̀bà yẹn bó ṣe dìde yẹn tó lọ bá ẹ ṣe yẹn ara ẹ ló lọ fi ṣe gbogbo wàhálà ẹ stress ẹ òun náà ìgbà tó mọ̀ pé o ò ṣe bọ́sìkìtì fúnra ẹ kò ṣe ṣùgbọ́n kó ba lè ṣe míì yín dúpẹ́ lọ́wọ́ ẹ tó bá ṣe é ṣe gan kan bọ́sì takú lọ́ra nǹkan fún pa <laughs> ìyàwó mi báyìí mi my love my darling ìwọ ni cockroach ní cupboard, mi jọgba ilé fún nǹkan tó ṣe yẹn bẹ́ẹ̀ ni inú irú obìnrin bẹ́ẹ̀ á dùn á mọ̀ pa ah, arákùnrin ó mọ iye òun ẹ̀yin ọkùnrin ẹ má pọ̀ ẹ má jọ kó lè mọ yẹn kẹ́ máa sọ́ra kẹ́ máa sọ́ra yẹn di bọ́ọ̀sì máa nulẹ̀ kẹ́ máa ṣe kẹ́kẹ́ sọ́ra yẹn di kìnìún á dẹ̀ máa bẹ̀rù rárá máa yin olólùfẹ́ lóòrèkóòrè méjì tí mo ní àǹfààní láti múlẹ̀ fún yín òun nìyẹn fún ti ọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ ni o ẹ wò àti kásẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ti parí ó yá ilé ti yá o ilé ti yá o ilé yá bẹ́ẹ̀ ni o ilé ti ya kàràkásẹ̀ ètò ńlẹ̀ fún àǹfààní ẹ̀yìn tí ẹ wá rí bá ẹ ti pẹ́ dé ẹ ní àǹfààní àti gbòṣe wa ẹ lè lọ sórí wẹ́bsáìtì wa www.orisun.tv lórí facebook handle at orisun tv lórí twitter at orisun tv lórí instagram at orisun tv. ìpolówó òun ni àgúnmòwò ó ṣe kókó ẹgbọ́jà yín wa ká bá yín tẹ sáfẹ́fẹ́ káwọn èèyàn rí ohun tẹ̀ ń tà tó bá dẹ̀ yẹ kó o jẹ́ bí olórin ni o mọ̀ pé o ti ṣe musical video o fẹ́ ṣe àfihàn ẹ̀ ó fẹ́ káwọn èèyàn rí irú orin tó ń kọ ó fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ń hmm, bọ́bọ́ yẹn onírú ẹ̀bùn báyìí ó lè gbé wá kábàáyé kábàáyé polówó ẹ̀ kábàáyé gbé sórí afẹ́fẹ́ káwọn èèyàn náà mọ̀ pé bẹ́ẹ̀ ni ó lẹ́bùn lára àkódà kó jẹ́ pé ijó lòun jó ni ó dẹ̀ ti ṣe ó ti ṣe àwọn coverage kan ní àwọn videos kan tó mọ̀ pé táwọn èèyàn bá rí wàá mọ̀ pé ah wọ́n lè wo mo fẹ́ kó wá jó ní musical video mi yẹn náà tún wá ẹ gbé wá gbogbo ẹ̀ la máa bá yín polo kó sí ohun tá a lè polówó kó jẹ́ ọ̀rọ̀ ẹnu gan lẹ̀ lè sọ gan tẹ̀sà ẹ̀fẹ́ kaba yẹn àà gbogbo ẹ̀ lọ́wọ́ bá yín polówó gbogbo ẹ̀ lọ́wọ́ bá polówó tẹ́bàdàn fẹ́ tẹ́lẹ̀ mi náà mọ́ ẹ lórí Facebook Ògúnkọ̀yà Ayọ̀dèjì Samuel lórí Instagram Mr Deji tẹ́bàdàn fẹ́ kàn sí mi náà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi fún ìpolówó ọjà náà ni o lórí ọ̀rọ̀ bísínẹ́sì yìí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ owó ló bá dé lẹ́yìn owó owó náà ni lẹ́yìn owó hmm, hmm, owó náà ni lẹ́yìn owó náà tún kọ́ àbí kìtì owó náà ni my sister my brother owó náà ni ẹgbẹ́ wákàbá yín polówó ẹ̀ bẹ́ẹ̀ ni animal radio báyìí lọ lórí ètò ti èní lẹ́yìn bàtà tí wọ́n kásẹ̀ gbogbo ètò ńlẹ̀ ẹ wò ẹ̀yìn tèmi nílé ire àti ayọ̀ náà máa fi ríra lọ́sẹ̀ tó ń bọ̀ o ẹ ọkọ̀ wa ò ní jáàmù o ìbànújẹ́ ó kéré tóbi kò sí kankan nínú wa tó máa kàn án ṣàwárí àsìkò àwẹ̀ táwọn wa ẹ wò àwẹ̀ onígbòyìngbòkúgbò kò ní fi yín fìkún fì kódà kò ní fún yín ẹ má wọ̀rọ̀ kò sí problem àwẹ̀ yìí lágbára Ọlọ́run ẹni tó bẹ̀rẹ̀ yìí òun náà ló máa parí ẹ̀ láyọ̀ àti àlàáfíà lẹ́yìn ìgbà tí wọ́n kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ orí wo la fẹ́